nígbà mi báyìí kí wọ́n ṣe mú màlúù wá kó máa mú fùfé wá báyìí kí wọ́n máa kó dọ́là kó máa kó pásítà lè wá báyìí wọ́n máa sọ pé ọ̀yà o ẹ̀yin onílò ní nàìjíríà fẹ́ sọ́ńdọ̀ báyìí bíi ten million ọ̀yà kí lẹ fẹ́ láti fún yín ẹ máa bọ̀ wá sí gbàgede bárabárátá káàdì orílẹ̀-èdè wa náà tó gbé kọ́ba yìí káàmù àbọ̀ báyìí ọ̀rọ̀ tí wọ́n náà dára pé wọ́n má fọ kí tí wọ́n má di o àrùkárù kò má sí wọn kòkòkò làrá ó ta lè báyìí ara mú lè kòkòkò báyìí o tára Thank you. 那路那路，发正不路。

ọyàn ló ní ọyàn. àbàyà sọ̀rọ̀. ojú ìbò tẹ́lẹ̀ ilẹ̀ ọgọ́ ó pọ̀ tàkú aṣẹ́gun òní náà lọ́jọ́ ṣẹ́gun nàìjíríà. Thank you àríkà jó bàtà tó sọ nígbà ọ̀rọ̀ tí wọ́n tí wọ́n rán sí ọ obì tiẹ̀ náà rẹ o ó má bì tiẹ̀ ó má jòyè bìtí láti tán fáyé tí òun náà dídá rẹ o ọwọ́ kan gbọ́dọ̀ àlàáfíà. Thank you gbogbo nílò àgbáyé gbọ́n kálukú wa kálukú ayé àtúnílò àtúnílò báyìí gámásì rẹ̀ báyìí lórí ayọ̀ tẹ́sí wa ọdún yóò tó parí báyìí bẹ́ẹ̀ ni. àtàwọn eléré kálàfíà bá ti wà èèyàn lè dún èèyàn lè dùn. obì yìí ẹni tó ní Bọ́láńlé ó bẹ̀rẹ̀ o àti ìdá tó ti yan lọ́pẹ́ bẹ́ẹ̀ náà bá ní o. ọmọ kẹ́hìndé òkú ni. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. báńkì ẹ̀ ló ti pé báyìí. tàpọ̀ tàpọ̀ fún bàbá wa yẹn àwọn ni wọ́n dẹ̀ borí wọn. tó wọn kàn dé òun lè ah, obìnrin lè báyìí o ó bẹ́lẹ̀ dà yín lé báyìí báyìí o orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ báyìí o ọwọ́ ọmọdé la fi fún yín ẹ̀fọ́ tàgbàgbà o.

ọlámilékan obìnrin o inú kan dàda. màá ṣàìsúnbí nù màá ṣàìsúnbí nù àti ìlọlẹ. Àṣẹ o. Àṣẹ o. Ajão. Ajão. Linda. Ajão. bá ṣe ń bọ òrìṣà oníkálukú kó dọ̀tọ̀ bá ṣe ń bọ Ṣàngó ó yàtọ̀ sí bàtà bá ṣe ń bọ ya ó yàtọ̀ sí Ṣàngó bá ṣe ń bọ Ọ̀ṣun ìlú àyẹn àjálù là ń bọ yìí. dárídádì ọmọ aláyé má rí ní Nàìjíríà ọmọ sọ̀rọ̀ ní ìlú ọláyé o. lọ́lọ́wà. máa gò gbogbo lẹ́lẹ́bẹ̀ sọ̀rọ̀ abẹ́ ọgbọ́ ọ̀tá ilé ọ̀tá òde fún gbogbo nàìjíríà báyìí o wọ́n máa ráyè wọ nàìjíríà kó má wọ̀ lówó abáyé kásẹ̀gùn gbogbo tó bá fẹ́ wọ nàìjíríà báyìí eh, arábàmbí arígbà kásẹ̀gùn láìsí bàtà tó ń sọ̀rọ̀ báyìí. ó yá àwọn àgbà wá bí ọ. Axé o. Uhum. Axé. Axé o. Axé, não. achei, achei, achei Axé. Áfíríkà àdéjọba tó fa Áfíríkà báyìí gbogbo àgbáyé báyìí wọ́n máa gbọ́ ohun rẹ̀ sàṣẹ báyìí o lọ́kàn báyìí kó wọlé sọ wá pẹ̀lú ọ̀rọ̀ báyìí o ètò ìtẹ́ lọ́wọ́ báyìí kó má bọ̀ o àti kòtò lọ́wọ́ báyìí o. Thank you. Axé. Axé. Axé. ẹnìkan bá ta epo síta bẹ́ẹ̀ yẹn. epo depois epo depois pupa depois wa depois ẹṣin depois ìrọ̀rùn. depois kábíyèsí rẹ̀. káyìndé ọkùnrin àbí. kábíyèsí o kábíyèsí o ah, gbàgbé kábíyèsí o àti pàgbé gbogbo orí kọ̀ọ̀kan tó wà níbà yìí fọlọ́wọ́ ta báyìí akéwà má fi tiwa ṣe tẹ̀yàn báyìí àṣẹ o ọ̀rọ̀ tó lù wá lọ́kàn báyìí o wọlé tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ báyìí gbogbo àwọn apàdà dúpẹ́. àṣẹ ọ̀pọ̀tẹ́ yẹn bá rí bílíọ̀nù àti májẹ̀ bẹ́ẹ̀ ni lé. wọ́n ti rí sílẹ̀ gbàgbà. lórí agbórí fún aláàmúlẹ́kàn tó pẹ́ lánàá. lọ́dún tí mo bá yẹ tí nàìjíríà bá tún bá yẹn báyìí lámìlẹ́ kan náà báyìí kọ́ gbé àgbo tèmi rè onígbò tèmi rè yìí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ báyìí o wọn máa fi millions báyìí wọn máa fi àgbà báyìí. àṣẹ nínú ilé wọn báyìí ipò ti lọ sí báyìí bẹ́ẹ̀ni kò rí o àṣẹ ìyá tó wà lára báyìí o. àṣẹ o. àṣẹ o. Nakutan yun yung pata. Otaku ko yun. Otaku. Efe tu kọnu. Ajaw. Otaku. Ajaw. Sáà ìtẹ́ni pé àbá sẹ̀. Àṣẹ ní ìlú Èkó parí ká o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Ìjìlánù ta ni kò wá ń sàyìn. Oya bọ́ bàtà oya mi kò bẹ́ẹ̀ tó. Ọ̀nà bẹ́ẹ̀ wú mi. Ọ̀bẹ lọ́jọ́ àdìgẹ́ bá yọ lọ sí olúwo ṣe wo. Àṣẹ. Àṣẹ. Àṣẹ. Àṣẹ o. Sọ́kọ̀ àríkẹ́ nìyí. Àṣẹ. Salasi, bodoh. mọ́sálásí pátápátá. ọlọ́run ó dùn <laughs> ó tẹ̀ bẹ̀ fún mi gẹ́gẹ́ àṣẹ àṣẹ bẹ̀rẹ̀ sí lọ́rùn àṣẹ o àṣẹ o àṣẹ àṣẹ o. ọ̀yà wọlé dìde kọ́ láwọn yín ọ̀yà dìde ọ̀yà. láwọn yín láwọn yín. ọ̀yà gbẹ fún ọ̀yà wọlé fún ọkàn ọ̀la ọyá dọjọ kọ ọyá mọ ọyá o rí pé ọ̀rọ̀ ti dayọ̀ nígbà tí wúrẹ̀ ti wá sí ibi tí wọ́n ẹgbẹ́ ayé ẹgbẹ́ sáré tètè wá ọ̀hún ẹ wá jalè wá fún báyọ̀ jalè rẹ fún gbogbo nàìjíríà wá báyọ̀ àwọn iléeṣẹ́ tí ò tiẹ̀ kàn wá àwọn wọn láti ọkàn kan bí wá sí nàìjíríà báyọ̀ wọn máa pé bọ́lá mẹ́tẹ̀ẹ̀tì òun ló lè ṣe báyìí bẹ́ẹ̀ ní kó lè wọn pẹ́ àwa náà fúnra wa náà àwa ni àdìgbàsẹ́ yẹn wọ́n máa pè wá nínú iṣẹ́ wa báyìí ẹjọ́ bàtà wà fún ìkà báyìí wọ́n pé ọyẹ lọ pé wá báyìí ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ mínísítà ọ̀sẹ̀ sẹ́nẹ́tọ̀ lábúrọ́dù báyìí ọ̀yá ọ̀gbẹ́dọ̀ àbáyọ̀ kó gbẹ̀ kó sẹ́rẹ̀ báyìí ọ̀gbẹ́dọ̀ ayáǹdọ̀ náà ẹ̀dìdẹ́ báyìí ọ̀ Thank ìyá nípa rí nàìjíríà o ìyá nípa rí nàìjíríà báyìí o ẹrú kọ̀ọ̀kan wa báyìí o nàìjíríà bá ti nípa rí kẹfà nípa rí báyìí báyìí o. Ah, ọmọ ọba mi ọ̀rọ̀ ló dayọ ọ̀rọ̀ nídàrú o wàá gbà yìí wàá gbẹ̀yẹ tí bàbá dé wàá débẹ̀ lọ síbi ilé wàá débẹ̀ lọ síbi ilé báyìí ọgbà ilé ìmọ̀ rẹ̀ lágbára tó lé ayé lágbára arúgbó lágbára bẹ̀ báyìí ó sì eégún ọ̀run ó gbọ́ lágbẹ́ ilé ìgbìmọ̀ àrẹ̀ báyìí láìpẹ́ láì jìnnà eré ayọ̀ àtẹ̀wọ́ náà lọ́wọ́ eh, wọ́n ṣe ń fún bí pírẹ́sidẹ́ǹtì bí mínísítà kọmíṣánná gómìnà wọ́n ṣe ń fún bàbá ní owó tó ń fún wọn ní mọ́tò báyìí tó ń fún wọn nílé títí ẹ̀jẹ̀ sì máa rí nìyẹn o ẹgbẹ́ ayé báyìí fún agbóhùn ẹ̀sìn rẹ̀ wọ́n ti rí bẹ́ẹ̀ òtẹ́sẹ́ bẹ́ẹ̀ o ọlọ́kan bá jẹ́ rẹ̀ nígbà lọ́wọ́ ẹ̀ ni o mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ lórí wọ́n sì máa dọ́dọ̀ yín sá. àṣẹ o. àṣẹ. àṣẹ. àṣẹ ti gùn ún. bẹ́ẹ̀ ni. àṣẹ. àṣẹ o. àṣẹ. ẹ kú jó ẹ kú jó. Wọ́n lọ fúre wa ṣàpínlẹ̀ o kí ẹ fi máa ṣe ìdílé àtọ́gbó yìí ẹ̀yìn àtàrí èyí pátápátá sí i ẹ̀ nǹkan ọ̀rọ̀ yọ nǹkan bí. pàṣẹ properly. The acid. Everybody

ẹ̀yẹ báyìí ní nàìjíríà báyìí gbogbo ibi tí nàìjíríà bá dé báyìí pé wọ́n máa jáde ní wọn. Thank you no no no ẹ ti pè é ẹ má da ẹja o. mú díẹ̀ mú díẹ̀. mo ti fẹ́ na ọlọ́run ti sọ ẹlẹ́dùnmarè sọ pé àgbàdo náà ni ọ̀rọ̀ ìjọba ní wọ́n mú wá ṣúgà wọn lọ sí wá fún wa gbogbo ẹ̀ ní òun máa lò mí. Ọkùnrin. Ẹ ẹ̀ mi náà ń dọ́gbọ̀n. Ọkùnrin ló fi lásán yìí o.

àṣẹ o àṣẹ. tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ni o àti wo alátasan báyìí o ogun kókó ọ̀pọ̀pọ̀ mi ò gbádùn lẹ́nu mi ò gbádùn lọ́la àìsàn má jọ wọ Nàìjíríà o yẹ ká dá pé ká tí wọ́n sọ pé ah, àwọn ni wọ́n gbàlejò wọ́kọ̀ àwọn ni wọ́n gbàlejò festival lóríṣiríṣi bẹ́ẹ̀ fún wa o. Thank ìjọba ilé omi ẹ̀rọ máa làjọ sí ẹ fún àwọn bàbá ni lo èyí tó mu yẹn ò lè ju tó bá jẹ kó dáa ni àá. ọ̀rọ̀ yẹn Michael,

amúnirọrùn ọlọ́jà amúnijàǹfààjà àǹtẹ̀pà lọ́wọ́ ẹni tí ò fẹ́ mú wá òwò onílé má ń bolo tiwa fún wọn ó òtò fún wọn ó gba owó lọ́jà kó wá o nítorí tàbí afẹ́fẹ́ àjọ púpọ̀ àfẹ́ fún àwọn torí ọláyé àárẹ̀ ìkẹ́

àsìkò tí wọ́n wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ kó tù wá lára o ẹ jẹ́ kó tù onílé lára ẹ jẹ́ kó tù àlejò lára gbogbo àwọn mínísítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yẹn ẹ kí wọ́n ṣe tara mi gbogbo nǹkan tá a máa fẹ́ tí ó fi dárò fún wa náà ní ká jẹ́ kí ṣe fún wa o gbogbo àwọn ẹsẹ̀ ní ẹsẹ̀sẹ̀ ní gbogbo àwọn àdírẹ́sà ní gbogbo wọn kọ́tọ́ tara àti dàrẹ́tọ̀ gbogbo ibi kíbi tó máa ti fi wọ́n sí báyìí gbogbo ibi tí ó ti jẹ́rọ̀ fún wa náà nìkan máa ṣe fún wa o èyí tí ó jẹ́ òdì fún wa má jẹ́ kí wọ́n lè ṣe o bàbá náà jẹ́ kẹ́mi rẹ̀ ogún yẹ kó tọ́jọ́ nígbà tí ó bẹ lu ọdún kan báyìí kí gbogbo nàìjíríà kí wọ́n ti máa kú fáyọ̀ báyìí gbogbo ìpínlẹ̀ wa pátápátá káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì àti olúùlú wa àbújá náà jẹ́ kó rọrùn fún gbogbo wa báyìí tó bá rọrùn fún wọn jẹ́ kó rọrùn fún gbogbo ìdílé kọ̀ọ̀kan tá a wà níbí báyìí àti ìdílé kọ̀ọ̀kan tó wà ní gbogbo orílẹ̀ nàìjíríà gbogbo àwọn ọmọ orílẹ̀ nàìjíríà tí wọ́n wà lókè òkun gbogbo gbàmígbàmí má jẹ́ kó tọ́ sí wọn jẹ́ kí gbogbo wọn wọn kéré ọjà jẹ́ kó kó wá sílé báyìí ìdìpọ́tì wọn ó má dìsa dìmásì má jẹ́ kó tọ́ sí wọn orúkọ burúkú orúkọ burúkú má jẹ́ kó wọn sọ nàìjíríà orúkọ burúkú má jẹ́ kó wọn sọ ìpínlẹ̀ wọn orúkọ burúkú má jẹ́ kó wọn sọ ìdílé wọn. ọláyédè owó rẹ̀ kan òun ló mú obì àríkẹ́ ọláyídé ajíjó bàtà of Africa wọ́n ṣe ń gbọ́ ní nàìjíríà tí wọ́n máa gbọ́ ní gbogbo áfíríkà bẹ́ẹ̀ tó bá ń gbọ́ ní gbogbo áfíríkà bẹ́ẹ̀ tí wọ́n máa gbọ́ ní all over the gbogbo àgbáyé tó bá wà ń gbọ́ tó bá gòkè rẹ̀ bá kàn báyìí má jẹ́ kó kàn lásán ẹ jẹ́ kó kàn fún ọlá kó kàn fún ọrọ̀ kó kàn fún àìkú tí sáré ọrọ̀ má jẹ́ ojú ayé warawara jẹ́ kémi ìròyìn kó lè tọ́jú ìyá kó lè tọ́jú ọmọ kó lè tọ́jú ọkọ ọkọ tí kakọ́ ní tọ́jú ìyàwó ìyàwó náà máa tọ́jú ọkọ kó lè tọ́jú ọkọ ẹ̀ náà báyìí èyí táwa ṣe yìí àṣegbà ní kẹjẹ kó jẹ́ o nígbà tí ó bá tún bu àyàn yìí báyìí bíi one thousand dollars bíi five hundred dollars kó máa fi sílẹ̀ báyìí kó gba àwọn èèyàn náà máa ń pé ah, ẹ ní àkáǹtì ni ẹ jẹ́ ká sáré fún yín ten thousand pounds ẹ jẹ́ ká fún yín bẹ́ẹ̀ nìkan ẹ jẹ́ kó rí báyìí o à ṣe fún èèyàn kó má yàn rí ó ti inú ilé ni ó ti gbangba ni à ṣe fún àwọn èèyàn kó má yàn rí nítorí pé àdá ṣe o àlùjọ̀nú ayé àlùjọ̀nú ọ̀run ẹ ti wà pẹ̀lú wa báyìí o ẹ sáré títí wa o láti orí ló bóyún àtàkùn ìwà ló bílẹ̀ o abiamọ kì í gbẹ́kún ọmọ rẹ̀ kó má tàtí wẹrẹ ẹ sáré tètè kẹ wá jẹ́ wa ní gbèjìgbèjọ nísì kíákíá kíákíá kíákíá kíákíá báyìí tí eyín ọ̀kankan bá gẹ́ran èrìgì gbà lọ́wọ́ ẹ̀ ni nísì ní kíákíá kíákíá báyìí ẹ sáré wá báyìí tí o so olé bá ní kó má jẹ láwọn tètè ọjọ́ jẹ́ tí àjẹ ilé bá ní kó má jẹ báyìí kéètì tàjẹ́ ó jẹ́ tó sòbọ̀ tá a bá ní kó má jẹ kéètì ló jẹ́jẹ́ bájẹ̀ tá a bá ní kó má jẹ kéètì ló jẹ́jẹ́ ìjẹ́kùjẹ́ kí èso ògùn tiẹ̀ kó má jẹ o kó jẹ́ bí iná kó dàbí òrùn báyìí o ó mú orógbó wá ó gbó ó tọ́ ti gbogbo nàìjíríà báyìí báyìí gbogbo nàìjíríà ká gbó ká tọ́ ká má rí wàhálà nàìjíríà o ògùn gbàmígbàmí lọ́gànjú òru ó wọlé òdèlé orúkọ olóko báyìí kó má tọ́ sí wa nàìjíríà ká ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo nàìjíríà báyìí obìnrin obìnrin níbi ikú níbi àrùn níbi òfò níbi àṣírí níbi àdánù báyìí kó bí ikú lọ kó ní nàìjíríà báyìí kó bí àrùn kó àṣírí nítorí àìníṣẹ́kùn kó bí ikú fún wa báyìí gbogbo ọ̀rọ̀ ajé wa nàìjíríà báyìí kó di pẹ̀sẹ̀ báyìí kó wọ̀ fún wa báyìí o orí nìyí o orí kì í balẹ̀ kó má yẹ nǹkan gbogbo ọmọ nàìjíríà pátá ká máa rí ẹ̀kan lè gbéra sí báyìí ní nǹkan lè gbéra báyìí ká máa gbé sí báyìí ká má dáná o àádùn nìyí o ẹ jẹ́ kọ́rọ̀ gbogbo nàìjíríà kó dùn báyìí o nígbà tí ó bẹ tó pé àṣẹ wọ́n yẹ tí ààrẹ wa bọ́lá ahmed tinubu débẹ̀ báyìí kọ́rọ̀ gbogbo wa kó ti dùn báyìí àtàwọn gómìnà wa àti mínísítà ni àti kọmíṣánná ni kí gbogbo wa báyìí ká ti máa yọ̀ fáyọ̀ báyìí àtàrí nìyí o àtàrí ó máa kún fọ́fọ́fọ́ ni kẹ́kítàrí sì di tiẹ̀ kan láàbọ̀ báyìí ẹ má jẹ́ ayọ̀ sọnù nàìjíríà o ẹ má jẹ́ ayọ̀ sọnù nàìjíríà o ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ kó máa lé sí báyìí ni ká má kókun ó yà o ká má kókun ìgbẹ́ báyìí o òkun ọlá ìkun ọ̀rọ̀ iléeṣẹ́ ńláńlá báyìí náà ni kó máa wọ nàìjíríà wá báyìí o ìgbín ni o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín báyìí má jẹ́ ajá léèlé o ayé ẹ̀rọ báyìí náà ní kọjá ká máa jẹ báyìí o ní nàìjíríà báyìí ogun òlé koko má jẹ́ ọtọ́ sí wa báyìí o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní kó jẹ́ fún wa báyìí o oyin rèé o ẹnìkan fún sẹ́ni kó rojú báyìí bọ́mọdé bá ròyìn àti sàkàrà báyìí ẹ jẹ́ kí nàìjíríà kó dùn kí gbogbo ọkàn sí báyìí ilé ẹnì kọ̀ọ̀kan wa náà kí ó dùn kí gbogbo ọkàn sí báyìí ọtí rèé o ẹnu ajé tí kì í tí o ẹni adídọ̀mọ̀dé láti báyìí o ẹ má jẹ́ ká tẹ́ ẹ má jẹ́ ká tẹ́ o tẹ̀tẹ̀ tẹ́ aṣọ òun kì í tẹ́ láwùjọ lóríṣà ẹ má jẹ́ àtẹ́ o hmm, omi níyì o omi lè rọ eh, omi ó balẹ̀ náà kó má nípa kájẹ́ parí ní gbogbo nàìjíríà báyìí o eh, nìkan bómi sọ̀tá gbogbo ọ̀tá alé ọ̀tá òde tí wọ́n gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ fún nàìjíríà báyìí kí gbogbo wọn kún bá wa dọ̀rẹ́ báyìí àpé kí wọ́n kó àpé kí wọ́n ṣùgbọ́n kí gbogbo wọn ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ìṣọ̀kan báyìí kó wọ nàìjíríà wá báyìí o ó sì wọlé ẹnìkọ̀ọ̀kan náà wá báyìí o ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ báyìí o báwo kò bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́rùn àkàndá yàkàndá ń báyìí nàìjíríà báyìí gbogbo ohun wa ta bá ń pè báyìí ní gbogbo àgbálá ayé báyìí ní gbogbo fún ìrànlọ́wọ́ yìí ẹ jẹ́ máa jẹ́ wa báyìí o ẹ jẹ́ máa gbóhùn wa báyìí o ẹ jẹ́ máa gbóhùn wa báyìí o káàdì ẹ̀ máa fọpá lórí ẹ báyìí tó gbọ̀ yẹ pèpè báyìí tinú rẹ̀ yé báyìí ni làákàyè wa báyìí tààfin ṣe ìjọba nàìjíríà yìí tí ó fi tọ́jú òun yẹba ìmájò kún mọ́ wa ní báyìí o wọ́n jẹ́ kó jẹ́ pé nígbà bẹ́ẹ̀ àsìkò bá lọ tó lọ́wọ́ pé ah mo sì fẹ́ ṣe báyìí o àbámọ̀ burú májò tó sí wa báyìí o ó ní bẹ́ẹ̀ kó ṣẹ́bẹ̀ báyìí o àìmọ́ ọ̀rọ̀ bíi eh, ẹlẹ́jọ́ eh, ẹni tó fẹ́ bọ àyàngalú fún gbogbo nàìjíríà wa ní ààrẹ orílẹ̀-èdè wa pẹ̀lú àkójọpọ̀ eh, ọláyídé àríkẹ́ àjọbàtà of Africa afẹ́kí padà bọ̀ fẹnu rẹ wúre òfìsì owó ń bẹ ọ ìṣòro lọ owó la fi ń sáyé o. àṣàyè náà ni náà mọ̀ mọ̀ ọ̀bọ̀ owó nàìjíríà náà ni ọ̀bọ̀ owó nàìjíríà máa gbà. àkọ́dá ìgbà wa àṣẹdá ìgbà òní ìgbà oríṣiríṣi èèyàn ìgbàlá yìí lónìí àwa bọ àyọkálí fún gbogbo ọmọ Nàìjíríà this is our first anniversary we can call it first anniversary àkọ́kọ́ wa lílé ìta máa bọ àyọkálí sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wàá ṣe wá bọ àyọkálí orílẹ̀-èdè Nàìjíríà lónìí báyìí abọ́ pẹ̀lú obì obì ní bíkú obì ló ń bàrùn gbogbo ọmọ nàìjíríà pátápátá pátápátá pátápátá ká má rí àrùn nílùú wa o abọ́ pẹ̀lú òrí orí ò ní dé inú òrùn kó má yọ àbí kó má yọ gbogbo àwọn ọmọ nàìjíríà pátápátá ká máa lọ rí ká máa bọ̀ rí ní o àádùn lélẹ̀ a fi àádùn bọ ìlú àyọgalé fún gbogbo orílẹ̀-èdè nàìjíríà pátápátá káyí gbọ́ mo lílì nìyí àwọn pátápátá kó máa dùn ní o orógbó lílé àfi bọ àyọkálú fi gba ọmọ nàìjíríà pátápátá orógbó kagbó katọ gbogbo àwọn ọmọ nàìjíríà pátápátá ìṣe yorùbá ni ìṣe haúsá ni ìṣe ibo ìṣe ẹ̀yà kẹ́ńyà ni orógbó yìí kagbó katọ fún gbogbo ọmọ nàìjíríà pátápátá àtàrí lélẹ́yìn náà wọ́n ní ata ìkìlì tiẹ̀ ní ààbọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀tátá àti yorùbá ni o àtàwùsá àti Yibo ni àti gbogbo èdèkédè àbí oríṣiríṣi tó wà ní nàìjíríà wá ẹ má jẹ́ kí táyọ̀ sọnù o àfi omi wá bọ àyàngalé fún gbogbo ọmọ orílẹ̀ nàìjíríà wọ́n ní kò sẹ́ni tó máa jí láàárọ̀ tí kò ní bomi mu ẹni tó máa jí láàárọ̀ tí kò ní kó fẹ́ fomi ṣanṣẹ̀ kò sẹ́ni tó máa jí láàárọ̀ tí kò ní fi omi bù sára gbogbo àwọn ọmọ nàìjíríà káyé wa báyìí kó máa ládùn kó máa lóyún àwa fi ọtí àfi wá bọ àyọkálẹ̀ fi gbọmọ nàìjíríà pátápátá nílé lóko lẹ́yìn odi ní gbọmọ nàìjíríà pátápátá àti gbogbo ẹ̀yà tó tún nífẹ̀ẹ́ nàìjíríà náà gbogbo èdè tó nífẹ̀ẹ́ nàìjíríà afọtíwá bọ àyọkálẹ̀ fún èdè nàìjíríà wọ́n ní ohun tó bá wà ní lọ́tọ́lọ́ ń sọ tí wọ́n bá mọ títí tí ohun tó bá wà ní lọ́tọ́lọ́ ń sọ hmm. gbogbo àwọn ọmọ nàìjíríà káyé wa báyìí kó máa ládùn lọ́jọ́ afi kí ló pè ìgbín ẹ̀rọ̀pọ̀tẹ́ ti gbí o gbogbo àwọn ọmọ nàìjíríà gbogbo àwọn èèyàn kéèyàn tó ní pé nàìjíríà sẹ ogun máa wọ̀ nílùú iṣẹ́ ẹ̀rọ̀pọ̀tẹ́ ti gbín represent ti gbin ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbin ní kíákíá báyìí gbogbo àwọn ẹni kẹtẹ́ nípa àwọn fẹ́ kí nàìjíríà kó gùn wọ nàìjíríà ní kíákíá kíákíá báyìí ẹ bá wa lé pé ẹ̀wò kọ́kẹ́rọ̀ máa bà wọ́n kọ́kẹ́rọ̀ máa bà wọ́n kọ́kẹ́rọ̀ máa bà wọ́n tí o pé dẹ̀rọ̀ àfẹ́ ogun ní nàìjíríà àfẹ́ wàhálà nàìjíríà àfẹ́ wàhálà àfogun àfẹ́ nàìjíríà ní kíá ogun ẹ̀sìn ẹ̀sìn mùsùlùmí ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ìṣẹ̀ṣe ni àtàwọn ọláyé ni gbogbo ọpẹ́ ìkọ́nà àdán ṣe ìkọ́nà àdán ṣe àwọn tó wá ní pé àwọn fẹ́ tú ẹ̀sìn yẹn lẹ́yìn ọ̀kan ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbin ẹ̀rọ pẹ̀sẹ̀ ti gbin o abẹ́yìn ni o àṣà kọ́ o ẹ̀rọ pẹ̀sẹ̀ ti gbin o oyin lélẹ̀ wọ́n ní yóò ní lá oyin nínú kórojú owó ìwà ọmọ nàìjíríà pátápátá káyẹ kó máa ládùn lọ ni káyẹ kó máa lóyin lọ ni káyẹ máa ládùn lọ ni ọmọ nàìjíríà lílọ́kọ lẹ́yìn ló dì ká máa lo ògùn tàkàrọ̀ wàhálà o àfi ó fún lójú èkuru funfun ní kì í jẹ búrẹ́dì kò <laughs> ń jẹ búrẹ́dì o. àwọn eléyìí àfiwábọ àyàngalú nítorí pé kí ni àyàn ń pè ní àyàngalú fúnra rẹ̀ gan obìnrin ni obìnrin ni àyàn ń pè ní àyàngalú fúnra rẹ̀ ó dẹ̀ ó dẹ̀ jẹ́ pé àwọn tó pọ̀ jù nínú rẹ̀ tí wọ́n ń lù tó ń ṣe tí wọ́n ń kó obìnrin gangan ló ń jẹ́ kú sanrí obìnrin gangan ló wọlé sí àtìbà ní ọ̀ní ifẹ̀ nílé ọ̀ní ifẹ̀ ó wọlé síbẹ̀ ni gbogbo àwọn ẹnikẹ́ni kẹ́nikẹ́ni wọ́n ti pé ah, àwọn fẹ́ kí nàìjíríà kó má gòkè àyọgalú àwọn ò ní o àwọn máa máa súre náà ni. kí nàìjíríà ṣàjà kí nàìjíríà ṣàjà kí nàìjíríà bá wa ní. ká má jẹ gbèsè nàìjíríà.